ẹ̀yin tèmi ọkùnrin lọ́tọ̀ ọkùnrin ẹ tẹ̀lé mi ká lọ ẹ gbọ́ díẹ̀ bẹ́ẹ̀ before kí n tó sọ ọ̀rọ̀ ti tèmi tẹ́ máa kọ́ ẹ̀kọ́ tó máa ṣe yín láǹfààní mọ́ fast forward ẹ̀jọ́ ẹ farabalẹ̀ ẹ wò tán kò ní pọ̀ kò ní pẹ́ arákùnrin yìí ó máa kọ́kọ́ sọ̀rọ̀ nínú èdè gẹ̀ẹ́sì màá wá tu nínú èdè tiwantiwa á wàá sọ further ẹ jẹ́ ká kọ́gbọ́n bó ṣe ń ṣẹlẹ̀ yóò dùn mọ́ wa nínú àwa ò fẹ́ bẹ́ẹ̀ àwa ò fẹ́ bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ náà. After DNA test, a Nigerian footballer, Kayode Olarewaju, has just discovered that his three children do not belong to him. They belong to his wife's pastor. Let me explain. few years ago, a Nigerian footballer, Kayode Onariwaju, accused his wife of having an affair with his pastor. Then he revealed that his wife deceived him when they were getting married. That he later discovered that his wife was seven years older than him because he's 30 years old and his wife was 37 years old. So along the line, he complained bitterly that in the middle of the night, he discovered that his wife was always doing video call with his pastor, which I will not mention the pastor's name here because he's still allegedly. So fast forward today, Kayode did a DNA test and discovered that three of his children, these three boys, do not belong to him. Remember, Kayode also complained that when he lost his job, when the club he played for terminated his contract, that his wife's attitude changed towards him. Now that Coyote had discovered that three of his children do not belong to him after doing DNA tests, Coyote also risks in losing most of his property to his wife. Now the implication will be that Coyote will not have anything to his name anymore, neither children nor property, because children do not belong to him, and his wife will be filed for divorce, and court might be giving half of his property to his wife. It is called paternity fraud. Now, it is allegedly said that those children belong to his wife's pastor, and the pastor in question, I might not mention name, is a popular pastor you might know because it's allegedly. I will not mention the pastor's name here until it's proved. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. ó mà ṣe o ẹ̀yin tèmi fún ẹ̀yin tẹ́ ẹ ní oore ọ̀fẹ́ àti gbọ́ èdè Gẹ̀ẹ́sì ó ní pé ó ní a Nigeria footballer torúkọ rẹ̀ ń jẹ́ Káyọ̀dé Ọlárewájú òun ló ti ké jáde pé ìyàwó òun ó lù ní jìbìtì arákùnrin yìí èmi kọ́ ló ti ń sọ̀rọ̀ yẹn o in fact sometimes ago ó kígbe jáde pé òun máa para òun nítorí pé ó discover pé ìyàwó rẹ̀ parọ́ fún un ó parọ́ ọmọ ọdún tó jẹ́ fún un tí wọ́n fi ṣìyàwó ó tún parọ́ owó fún un ó tún lù jìbìtì owó ó kóra jọ pẹ̀lú àwọn èèyàn kan tí wọ́n mẹ́ṣọ orúkọ wọn torúkọ wà nù ìwé ńlẹ̀ńlẹ̀ bíbá ẹ̀ wọ́n kóra jọ ó ní wọ́n lù ní jìbìtì ara jìbìtì tí wọ́n lù ó náà ni pé mọ́tò rẹ̀ SUV méjì ó kó láti lọ sponsor lifestyle boyfriend ẹ̀ tí wọ́n pè ní pastor tanwi pápá ń ẹ̀ because èyí tèmi sọ yìí èmi ti tún mo ti tún go further mo tún lọ ti mo tún ṣe ìwádìí again lọ́dọ̀ lọ́dọ̀ mo ti rí eh, London Linda Ikeji blog Hmm. ló tún bá wa tàn mọ́lẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ kí ló rírì ṣẹlẹ̀ náà because ká mọ́ gbọ́rọ̀ lọ́rọ̀ lásán bí lè ṣe report ń sìn ó yẹ ká mọ̀ dí ọ̀rọ̀ so ó ti bàbá tún complain bẹ́ẹ̀ yẹn pé arákùnrin eh, pásítọ̀ kan bá ìyàwó òun sùn o ìyàwó òun dẹ̀ sponsor lifestyle pásítọ̀ in fact nínú ara sponsorship ẹ̀ O ní àwọn mọ́tò òun nísìn nígbà yẹn náà ó ní wọ́n tún wá fẹ́ gba ownership properties ẹ̀ ó kígbe jáde nígbà yẹn èyí tó wá ké jáde lánàá òun lèyí tí arákùnrin yìí sọ ó ní àwọn ọmọ mẹ́ta o ẹgbàáhùn àwọn ọmọ mẹ́ta tí ìyàwó mi sọ pé òun bí fún mi èmi kọ́ ló bí fún o òun ti ṣe DNA wọ́n ní pásítọ̀ ló lọ́mọ pásítọ̀ ló lọ́mọ. èyí arákùnrin tó report nísìn thank you Justice Crack ó sọ fún wa olóyún òun ní mẹ́sàn orúkọ pásítọ̀ yẹn pé pásítọ̀ tá a mọ̀ ni but nínú ìwádìí nínú ìròyìn tá a gbọ́ wọ́n mention orúkọ pásítọ̀ but èmi náà sọ wípé alleged èmi náà mò ń sọ alleged but wọ́n ti mention orúkọ pásítọ̀ bóyá àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ mi sìn wọ́n gan ti gbórúkọ pásítọ̀ yẹn pásítọ̀ Tóbi Adégbóyèga kì í ṣe Nigerian base ó dàbí pé ìlú òyìnbó base ni ó ní arákùnrin Ọláléwájú sọ wípé òun káyàwó mọ́ tó ń ṣe fídíò call tí wọ́n bá ní fídíò call kì í ṣe pé fídíò call lásán fídíò call àwọn dídín dọ̀ǹdẹ̀ ẹ understand me alleged ni o pastor a old pastor at the end of the day lórí report yẹn tí mo kà ìyàwó ọlárẹwájú káyọ̀dé ó ti jáde wá ó ní irọ́ ni kò rí bẹ́ẹ̀ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀tọ́ ọkùnrin làǹtìlanti tí ọkọ náà ni ti káyọ̀dé ni ọlárẹwájú ni kì í ṣe ti pastor pé káyọ̀dé ọláríwájú ó fẹ́ borúkọ ń jẹ́ kó apologize between twenty four hours pé it is a lie pé kò lọ kò kó àwọn ọmọ kankan lọ fún DNA ẹ dákun torí ọlọ́run ọ̀rọ̀ ṣe wá di báyìí ọ̀rọ̀ lọ́kọ-láya ṣe wá di báyìí ṣé lóòótọ́ ni àbírọ́ ṣé lóòótọ́ ni àbírọ́ tó bá jẹ́ lóòótọ́ ẹ̀yin ọkùnrin ó wàá béèrè pé kí ni àwọn obìnrin ń wá gan to tell you the truth obìnrin lèmi gan àwọn obìnrin gan àmọ̀kán tà ń wá àmọ̀kán tà ń wá bí àwọn ọkùnrin míì ní òsè mọ̀kán tí wọ́n wá àwọn obìnrin míì wọn ò mọ̀kán tí wọ́n wá. so ìwọ tó bá rẹ́dì láti láti fẹ́yàwó mo ti sọ ní fídíò mi kan mọ́ sun àsùnpara ó sùn ó mọ̀ lajúlẹ̀ mọ́ sun àsùnpara ó wà ń lu kan ìyàwó rẹ̀ wà ń lu kan so believe she's a saint a ní sọ wípé ibo ó ṣẹlẹ̀ láàrin yorùbá nítorí ibo ni obìnrin ni Ezinedora àwọn kan ní nítorí pé jẹ́ ibo ṣé kò ṣẹlẹ̀ láàrin yorùbá ni yorùbá sí yorùbá ó ṣẹlẹ̀ láàrin yorùbá sí yorùbá náà àìmọye ẹ mọ́ dẹ̀ gbàgbé alẹ́jì yìí tó bá jẹ́ pé lóòótọ́ ni yorùbá ni pásítọ̀ náà pásítọ̀ tóbi adégbóyèga adégbóyèga adégbóyèga tó bá jẹ́ pé lóòótọ́ ni ṣé pásítọ̀ adégbóyèga kò mọ̀ pé obìnrin yìí ó wà nílé ọkọ ṣé kò mọ̀ pé ọkùnrin yìí obìnrin yìí wà nílé ọkọ káàtì ẹ̀ sọ wípé maybe they been dating before for example alleged they been dating before once tí obìnrin yẹn ti marry ó yẹ kí pastor alleged o ó yẹ kí ó jáwọ́ ń be a man of God ó yẹ kó jáwọ́ ń bẹ̀ ó yẹ kó jáwọ́ ń bẹ̀ ọ̀rọ̀ yìí ń sìn ìdọ̀tí gbà ni àánú dẹ̀ wá ṣe mí láàánú kò sí lọ tó bá yẹ pé lọ wà ní irú tó bá yẹ pé lóòótọ́ ni tó bá wá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ni ọmọ àwọn ọmọ yìí ní sì kì í ṣe ti ọlárẹwájú fútbọ́là ẹ ó yẹ kí lọ́ọ̀ wà tó jẹ́ wípé irú àwọn obìnrin tí wọ́n bá find one thing báyìí kí wọ́n kí wọ́n dì wọ́n mọ́lé kò sí lọ́ọ̀ kò sí lọ́ọ̀ ó yẹ kí lọ́ọ̀ wà tó bá yẹ pé lọ́ọ̀ wà ni kí lọ́ọ̀ support ọkùnrin ni ẹ pé tó tí wọ́n bá find out pé at the end of the day o ọmọ tó pè fún ọ tó yan àwọn ọmọ ọkọ rẹ ni tí èsì àwọn ọmọ ọkọ rẹ wàá fojú balẹ̀ ẹjọ́ ẹ̀wọ̀n ọlọ́dún twenty one years wàá ṣe nílẹ̀wọ̀n wàláyìí kò sí obìnrin tó máa máa ṣèrànù tó bá wà nílé ọkọ kò sí obìnrin náà kò sí obìnrin náà but ọkùnrin lọ tọ ọkùnrin àwọn ọkùnrin tó wà ní ìdí òfin yìí wọn ò ní ever ṣerú òfin yẹn mo fi sọ pé ọkùnrin lọ tọ ọkùnrin ọkùnrin ní Tóbi Adégbóyèga náà pásítọ̀ Tóbi Adégbóyèga tá a bá find out pé lóòótọ́ ni ọkùnrin ni mo fi ní ọkùnrin lọ tọ ọkùnrin but nevertheless tó o bá ṣe wípé bọ̀bọ́ yẹn ti lọ ṣe DNA kò yẹ kó lose ọmọ mẹ́ta kò yẹ kó lose nígbà tí obìnrin ti wá jáde ẹ̀sìn tó ti deny ẹ̀ pé ọmọ alárewájú ni kó rí bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ kó stamp bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ kó stamp bẹ́ẹ̀ ìwọ ẹ ọlárewájú footballer you cannot lose out in everything tí àwọn ọmọ yóò bá jẹ́ ti at the end of the day ìwọ ló lose ìwọ ló lose so in as much as ó ti pa ó ti ó ti tún sọ again Ezeanidora ó ní kò rí bẹ́ẹ̀ ó ní irú ọ pátápátá ni ìwọ fútbọ́là kò easy lóòótọ́ bẹ̀ láti má jẹ́ kó lose out lóòótọ́ ko mo lose at pátápátá àwọn ọmọ ẹ̀ ṣá àwọn ọmọ ẹ̀ náà ni àwọn ọmọ ẹ̀ náà ni àwọn ọmọ ẹ̀ ni gbà bẹ́ẹ̀ àwọn ọmọ ni àwọn ọmọ ni don lose out pátápátá àwọn ọmọ ẹ̀ ni kó dẹ̀ wà nínú waiting for life tó bá di ọjọ́ iwájú àwọn ọmọ ló máa fìtínà tì ìyá wọn ìdí tí ọ̀rọ̀ wọn fi rí bẹ́ẹ̀ don't lose out ẹ̀yin tẹ́ wà pẹ̀lú obìnrin for so many years ẹ wá discover àwọn sọ pé ọmọ yẹn àwọn ọmọ yẹn sọ ọmọ yín mo mọ̀ pé kò easy mo mọ̀ pé kò easy <laughs> if tó bá discover pé àwọn ọmọ yẹn sọ ọmọ yín ẹ lọ fi love bind tiẹ̀ pé children ọmọ rẹ ni the kingdom come on no authority should àwọn ọmọ yẹn change orúkọ ọkọ wọn forúkọ mi pè wọn àmọ́ ó rí i pé kò sọmọ rẹ ó bínú tán ó lọ at the end of the day what will you do ó jáwèé fóbìnrin yẹn obìnrin yẹn máa lọ you don't know say inú obìnrin máa ń dùn ni let them die with that conscience kí wọ́n die pẹ̀lú conscience yẹn consciousness yẹn kí wọ́n die pẹ̀lú ẹ̀ kí wọ́n kí wọ́n yes kí kinní yẹn kó pa wọ́n kí conscience yẹn kó pa wọ́n bẹ́ẹ̀ tó bá tú obìnrin lẹ́ẹ̀lẹ́ pé ẹ mọ ẹ ẹ ìzókè náà kò í sọ ọmọ mi mọ́ ẹ lọ wàláì wọ́n máa máa ṣe àmì alhamdulilayi alhamdulilayi alhamdulilayi ni jẹ́ kí conscience yẹn sìn yẹn jẹ́ kó pa wọ́n bẹ̀ yẹn èmi ò sọ torí àwọn ètò ti ṣẹlẹ̀ mò ń sọ ilé torí èyí tó ń bọ̀ lẹ́yìn ni ẹ̀yin obìnrin kí lẹ̀ ń wá ká ìdójútì gbà lélẹ̀ àmọ́ àti sọ́sọ́sọ́ wò gbọ́ o mo ò dẹ̀ lè gbọ́ o àti sọ́sọ́sọ́ wò gbọ́ o wọn ò dẹ̀ lè gbọ́ ti kingdom come bá ṣe máa máa rí lélẹ̀ bá ṣe máa máa rí náà lélẹ̀ ti kingdom come bá ṣe máa máa rí lélẹ̀ bá ṣe máa máa rí lélẹ̀ tó bá jẹ́ pé gọ́fìmẹ̀ntì lè ṣe lọ́ọ̀ ni tó bá jẹ́ pé gọ́fìmẹ̀ntì lè ṣe lọ́ọ̀ ni pé any person tó bá ti find one thing twenty one years imprisonment àwọn obìnrin ò ní ṣe mọ́ àwọn obìnrin ò ní take laws into their hands tá a bá rí ọkùnrin tó jẹ́ pé ara rẹ̀ ló ṣe bóyá òun ló ní fault ọkùnrin yẹn ó mọ̀ ó máa mọ̀ sí pé yes òun ló ní fọ́ọ̀tì o ó máa wá wà níbi tí husband and wife bóyá kí obìnrin yẹn kó rìn síta kó lọ gbọ́mọ wá kó dẹ̀ wà ní written nítorí ọjọ́ ọ̀la kọ́kọ́ náà mọ́ deny kò sí law in as much as kò sí law àníwọ̀ ọkùnrin ò fẹ́ lose out ó better, kó wà bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ tí kingdom come tó bá wá rí bẹ́ẹ̀ tún lọ fi òfin òfin dé mọ́lẹ̀ pé on no circumstances irú obìnrin yẹn ó fẹ́ la ó fẹ́ kú àwọn ọmọ ẹ̀ ló wá fi àwọn ọmọ rẹ̀ tó bí yẹn àwọn ló máa fìyà jẹ lọ́jọ́ iwájú ẹ má ti obìnrin jáde ẹ má ti obìnrin jáde pé ẹ ń bímọ sí kíní you be the one to lose out you understand kò sí òfin àfi tó bá yẹ pé ìwọ tó ń gbọ́rọ̀ mi lọ́la tó ń gbọ́rọ̀ mi báyìí tó bá di lọ́la tí wọn náà bá wà nídìí òfin yẹn ẹ bá wa ẹ bá wa túnṣe pé tán ẹni obìnrin ẹni obìnrin ẹni obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ tán bá discover ó máa ṣe wọn bó ṣẹ̀wọ̀n gbére, ó ṣe ẹ̀wọ̀n ọlọ́jọ́ gbọọrọ. Ọ̀rọ̀ ò ju bẹ́yẹn lọ. Kí n wá fi àkókò yìí tún wá address ìwọ ọkùnrin. Ṣé kí ló máa mú ká nílò tọ́ ni? Kí ló máa mú pé ìwọ ọkùnrin o jẹ́ ọkọ? Wọ́n dẹ̀, o dẹ̀ lajúlẹ̀. O wá bímo àlè mẹ́ta. Ṣé nǹkan rẹ ò ṣiṣẹ́ ni? Ṣé nǹkan rẹ ò ṣiṣẹ́ ni? Wọ́n wá ní pastor èmi well àwọn pásọ̀ kò fìlà wọn kalẹ̀ àwọn pásọ̀ ń tọ́jú ara wọn àwọn pásọ̀ ń tọ́jú ara wọn what about you ṣó tọ́jú ara rẹ ò tọ́jú ara rẹ náà ẹ ò tọ́jú ara rẹ ẹ fi obìnrin kalẹ̀ lẹ̀ ẹ fi obìnrin kalẹ̀ lẹ̀ obìnrin ó wà lọ́mọ lọ sẹ́dọ̀ ẹlòmíì wọ́n wà lọ́mọ báyàwó rẹ̀ sùn ìyàwó tó fowó fẹ́ ara rẹ ò dìde mọ́ fún ìyàwó rẹ̀ that is a shame dìde lẹ̀ tọ́jú ara rẹ àwọn pásítọ̀ ìyàwó wọn fi gbó wọn fi gbó chukuchukuchukuchuku àwọn pásítọ̀ wọ́n ṣe lọ ni ìwọ ò pásítọ̀ ò àfa ò díkìn ò díkínẹsì ó ní ara rẹ òdìdẹ mọ fún ìyàwó ẹ ẹlòmíì ló ń bá abáyàwó rẹ sùn ó dẹ̀ jókòó bẹ́ẹ̀ tọ́jú ara ẹ ó tọ́jú ara ẹ wọ́n dì sí ìfẹ́ pé ábà ábà ò da ó tọ́jú ara ẹ tí ẹ jẹ gbádùn náà kó mọ fún rẹ lẹ́nu nígbàkúgbà tọ́jú ara ẹ tọ́jú ara ẹ is not about my product bẹ́ẹ̀ mo fẹ́ kó tọ́jú ara ẹ ìwọ ọkùnrin tọ́jú ara ẹ àìjẹ́bẹ̀ wọ́n bẹ fún ìyàwó rẹ lẹ́nu tó bá wá di thirty years time nísìn wọ́n á dá àwọn ọmọ èsì tiẹ̀ wọ́n lè ṣe gbogbo ẹni tẹ́ bá fàyàrá yín ní situation báyìí ẹ ṣe pẹ̀lẹ́ ẹ lu ọgbọ́n sùúrù ní kẹ́ fi tó ẹ má lose out finally don't lose out finally please this is on point by two using my words for this bye for now.